no no no no no ilé tó Johnson ìyẹn kò ìyá join ni èmi ò àwọn yẹn má fi mi ah, báyìí máa ń sọ ah, nígbà tí Johnson ìyẹn ò tiẹ̀ ń jáde kò ṣe rere kò dáa ẹ sọ fún atẹ́gùn fẹ́ kiri yóò fear anybody bákan náà chairman ni wàá mímọ́ bàtà fi dìbò fún only honourable tó dá lágbègbè yìí tó dá sí iṣẹ́ wa àwọn méjì ni máa sọ júùdù yìí dóò sì jẹ́ ní one point five náà ṣé kò dákin sọ̀rọ̀ ni. o kò gbọ́ Yorùbá ẹ bá mi máa sọ òun ni mò ń sọ̀rọ̀ nípa ẹ ẹ kò gbọ́ Yorùbá nítorí mò ń sọ̀rọ̀ sí omi Júùdù nínú promise tó promise ó jẹ one five sílẹ̀ ẹ kó máa sọ fún nínú Júùdù nígbà tá à ń ṣe títì títì cost one hundred million ẹ wo hundred million títì cost wa hundred million Júùdù fún one ten million bẹ́ẹ̀ ni ilé ò tí ì pè ẹ́ ti jókòó ti lọ jókòó ti lọ jókòó mi ò pè ẹ́ ó fún wa ní ten million júùdù yẹn bẹ́ẹ̀ ó sì jẹ́ mi one point five mi gbúdọ̀ kúrọ́ mo kọ̀wé sí chairman mo kọ̀wé sí Lagos State wọn dáhùn sanwó ló dá mi lóhùn mi ò ní kó mú kankan wá fún mi chief of staff ẹ̀ ò tiẹ̀ bá mi sì kò tiẹ̀ dáhùn wọn ò tiẹ̀ kà wá kún ẹ̀kọ́ nílẹ̀ bí ṣe sọ yẹn mi ò bẹ̀rù mo pe Sanwó-Olú mo pe chief of staff chief of staff òfin gbé fóònù tèmi mo pè pè pè pè a máa ń ṣọ̀nà nítorí pé omi ti bà ẹrù bíi one billion jẹ́ ó ti bà instrument wa dáadáa ní three hundred million ló bá jẹ́ àwa pè wọ́n wọn ò dá wa lóhùn olùjẹ́ká náà wa dìmẹ̀ fit nígbà tá a pe ọbẹ̀ kíkan kò dáhùn a pe mi mọ̀ bóyá yẹn tẹ̀ san bóyá ó tẹ̀ san wá ṣá mi mọ̀ bóyá ó san wá àbí kò san wá a pè é kò ṣe nǹkan kan kò tí ì yé but ọmọ Ìgbò tó gbọ́ Yorùbá mo wá pé ó wá ní you know me I no dey get money more more take one million take another one million take one million that's why promise bẹ́ẹ̀ ó wá jẹ one point five nínú nínú ten million ó kàn ju ó sọ ju one point five one point five dúdú jẹ mí one point five o èyí kúrò èèyàn gidi tó tún máa ń support project.